ẹbí ṣe ń lo gbèsè ayé ẹ̀fọ́ ọkọ̀ ọ̀hún ó ń bẹ aláàrò ó sì ná ó ń bẹ èrì wa ẹyẹ ń lo ìtẹ̀mí ẹ̀ nínú òfèèfé ẹyẹ ń lo ìtẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ́fà sí ọlọ́run bá nígbà mí áìbáàsì kọ́ sí ẹyẹ nígbà mí yóò tẹ ìrìn rẹ̀ wọ́n kò dé ìgbà ọlọ́run nígbà mí yóò kaapò yóò tẹ tí bá ń fò yóò kaapò tó bá bàbà ọlọ́run wá ní máa yóò ti kó hùn náà ilá rahman. máa yóò ti kó hùn náà ilá rahman. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ta wá ló ń sọ ẹ̀yẹ lójú sẹ́wà. máa yóò ti kó hùn náà ilá rahman. ọlọ́run ọba ní kò sẹ́ni tó ń sọ tó ju ohun ọlọ́run rahman náà wá. ìnà òbí kò lè ṣe ọ̀rọ̀ Àtàrí kí láwọn àbá àsọ́lágbẹ̀rẹ̀ ẹ̀rọ̀n tó wá lámbàdà hágá lẹ́gbẹ̀ ìhòwà tó ń jọ lọ́kún yẹ́ kọ̀rọ̀kọ̀ mi ń dóòrẹ̀ rọ̀

kèfèrí ìlàfẹ́ wòrọ̀ inú ẹ̀sẹ̀ ni kèfèrí wà ìgbésí ayé kèfèrí ẹ̀sẹ̀ ni inú gbogbo tí kèfèrí bá ti ṣe pátá látòkè lélẹ̀ ẹ̀sẹ̀ ni kẹrà wà dé bí kèfèrí bá sọ pé òun ṣe ìjọsìn gẹ́gẹ́ ẹ̀sẹ̀ ni tó bá sọ pé ìjọsìn ní tó ṣe ẹ bá wò ó dáadáa aláyẹ̀bá ẹ̀sẹ̀ ni Torí pé kèfè rí ọ̀rọ̀ ọba ní ní kàfírú nà ilá fi wòrò. Ìlà kàfírú nà ilá fi wòrò. Àwọn ilé ẹ̀sẹ̀ náà ni wọ́n fi mú wọn. Ẹ̀sẹ̀ náà ni wọ́n fi ń polówó ẹ̀sìn fún wọn ọlọ́run ní ìlú káfíìrù na ilé àtọ̀kùrọ̀ ó sì tí kẹfìrí fẹ́ bó bá wọn sọ ní kẹfìrí bá wọn sọ tí kéèkì ní bá fáwọn fẹ́ bá òwò dáadáa ẹ̀ bá ẹ̀sẹ̀ ń bẹ̀. ìnílí kéèkì rún ní ilẹ̀ bí ìgboro. bí kéèkì ní bá ti àdéhùn fún ọ bó bá farabalẹ̀ wo àdéhùn rẹ̀ dáadáa ọ bá ẹ̀sẹ̀ nínú àdéhùn tó ṣe. ìnílí kéèkì rún ní ilẹ̀ bí àti àdínlọ́kọ́sù àti táìmù yìí àmọ́ nǹkan tó bá kú wọn wà máa rí àìmọ iye ọmọ láti inú kọ̀ọ̀kọ̀ọ́ndú. Ìní ni kẹ́ẹ̀fì rúùn ilá bí ìgbòrò ọ̀rọ̀ ìṣúkúdì kẹta ti ẹ̀fẹ́ rárá. Báńkì fún máa tọ́ balẹ̀ fún mi lẹ́nu ìta àwọ̀dínà wọ́n tún lẹ́ sàn wá rúbà. Àkùrárì ti kẹ́ tó fún orí pé kẹ̀kẹ́ ti lọ bí tó fẹ́ kò sí. Ìmọ̀ ohun tó bá wò ó lè takó méjì, mo ṣe òṣàkó mẹ́ta, mo ṣe òṣàkó mẹ́rin.

gòrú ní ìgbésí ayé kèfèrí ọlọ́run ọba ní kèfèrí gbogbo ìgbésí ayé wọn bí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n bá ṣe gbogbo lóbìjẹ́ pé kèfèrí wọn lè ṣe àfikún sẹ́yà ọlọ́run ọba ó sọ̀rọ̀ ayé àgbàrá ayé ọ̀nà tí wọ́n ń gbà sílẹ̀ níjọjọ ọlọ́run ìgbà wá fẹ́ bọ́ sí lọ́lọ́ ní amman hadha alladhi amman hadha alladhi yarzuqukum أمن هذا الذي يرزقكم إن أمسك رزقا Àmàni àádá lẹ́bí ìpòtàwáríkú wáyé pé ọlọ́run ọba ó sọ bẹ́ẹ̀ tàwùdí ṣáì, ọlọ́run ọba fi yẹpẹrẹ àwọn òta wọn. Àmàni àádá lẹ́bí yá, àmàni àádá lẹ́bí yàrùsùgbùkùn ìní àásàkàrí ń ká ọlọ́run ọba ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni báwọn fẹ́ òsì ìpé ẹni tó ló fẹ́ gbọ́ lọ́dà ó sì rí ẹni tó fẹ́ gbà lẹ́bọ̀ ó ṣe bí ẹni kò tó. Àmọ́ ni a dá lábí ìyárò yòókò kan ìní a ń bá kàrí ń tó bá. Ọlọ́dún tí àwọn eléyìí náà, àwọn òtàrí náà lẹ́fọ̀ kábàlẹ̀ sí wípé wọ́n máa pèsè jẹ ẹ̀mú fún yí. Ìní a ń bá kàrí ń tó bá. Ìní a ń bá kàrí ń tó kọ̀, ayé a ń bá kàrí ń tó kọ̀. Tọ́lọ̀ tọ́lọ̀ ń bá ní ohun òkú ńlá ní ìdìkì máa ń ọlọ́ ọba ní tí àwọn òòṣà yìí ni ó máa tọ́jú yìí àwọn ni wọ́n máa bọ yìí àwọn ni wọ́n máa fún ní ìfẹ́ jẹjẹ mu. àmọ́ ní ẹgbẹ̀lẹ̀ mi ìlà olóko kó wù ní ní wọ́n bá kárí ń tọ́. àwọn àwọn àfọ onímọ̀ wọ́n ní tọ́lọ̀ ọba ń sọ bẹ́ẹ̀ ni nùzúlò mẹ́tọ̀ wọ́n ní tọ́lọ̀ ọba ń sọ bẹ́ẹ̀ ni wípé amẹ́nà ara ilẹ̀ ní ẹrùsù púpù tí àwọn ilé ni yóò máa rọ̀jò fún ní amsakari kọ̀. ọlọ́run ọba bá di òjò rẹ̀ mú tí ọ̀bá wà. amẹ́nà ara ilẹ̀ ní ẹrùsù púpù ní amsakari kọ̀. ọ̀nà tí àgbékalẹ̀ tọ́wọ́ subhanahu wa ta'ala tó fi gbé ọ̀rọ̀ ìkalẹ̀ ó ní amsakari kọ̀. ọba dìbí wọ́n ní ajẹ́ pé àríṣìkí tí ń wá láti láti sẹ́mà ọlọ́kọ̀ bá ń sọ ọ́ náà sí ní òjò. Àmàni abẹ́ lẹ́bí ìyá òṣogbogbò ní à ń ní bí ni àṣìtú. Bàbá sì sọ pé àwọn ìtàn gbogbo tí bá ti ń jẹ́ àríṣìkí ni torí pé wọn pín lórí ilẹ̀ tí mo wọ́n ti pè yọ̀rọ̀. Wọn ò pín lábùjá.

nǹkan bá wà nílẹ̀ tó lè jábọ́ sókè rárá òjò àmọ́ nínú ọ̀gá rìzìkì láyé ìlòjò wa ní wọ́n sọ ní pé kò sóúnjẹ ìlú wọ́n sọ àìsóúnjẹ ìlú yẹn mọ́ ìrọ̀ òjò síbẹ̀ lábẹ́ ẹ̀kọ́ torí pé oúnjẹ ò lè tàdédé sí àfikójú ọ̀rọ̀ tó jẹ bá rọ̀ ìrọ̀ òjò sílẹ̀ yẹn òní yóò pèsè àrízìkì fọ́mọnìyàn ọ̀gá rúbì kí náà sì ní irúgbìn àwọn ewébẹ̀ nígbàdé nínú rẹ̀ torípé nínú ewébẹ̀ ní ọmọ nìyẹn ó ti jẹ yẹn nínú ewébẹ̀ ní ẹranko tá a fẹ́ padà jẹ mọ́lù tá a fẹ́ jẹ àgbò tá a fẹ́ jẹ àwọn gbogbo wọn ìrà tí ń jáde nínú rẹ̀ ní tẹ̀. wọ́n wọ́n lẹ́bí wọ́n fi rìn àṣà bùṣọ̀ bẹ́yìn náà yẹ lẹ́yìn rọ̀ṣùmẹ́tì. حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون ó sì ìsìbáàtù fún wa wípé ọlọ́run ọba ní rọ òjò láti sẹ́mà rírọ òjò yẹn yóò wà lọ fún alùpàdàjì àlùmẹ́yì ilẹ̀ tó ti dòkú ilẹ̀ dé òòlù oúnjẹ nínú mọ́ ọlọ́run ọba yóò fi òjò yẹn fún lóúnjẹ. fàánzẹ́lá ìlà. ọlọ́run ọba tó bá rọ òjò sílẹ̀ yẹn tẹ́ látara òjò tó rọ̀ irúgbìn ó sì máa jáde ń bẹ̀. fa akhrajna bihi min kulli thamarat. ọlọ́run ọba ni yóò máa á máa mú oríra rẹ rúgbìn oríra rẹ èso ìlàgbàmúdà látara kiri látara alẹ̀ tó kó jùlọ ọ̀sẹ̀. Allah subhanahu wa ó fi ojú ìfọ̀ wa. Wọ́n alẹ́bí jàálà àkóhùn láàrùn dọ̀fìrọ́ṣọ́ wọ́n sọ́mọ́ àbínà وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء رغبة أولا الأنصار كان لا تسمى ماء أمك فأخرج به من الثمرات يبوى أخرج به من الثمرات Àwọn arúgbìn onírànlá yóò fààrọ̀ fún yín. Rízíkọ̀ ńlá kún. Rízíkọ̀ ńlá kún. Ilé sọrọ, ti Ajẹ́ ipe ọ̀rọ̀ wa fún mo lọ́wà. Ó ti tà á ó so pọ̀ mọ́ Ọlọ́run nípa yóò mú jáde àkọ́jà bí sí. فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون لا تجعلوا لله أندادا ẹ mọ́ tún wá ẹ mẹ́bí àríkì kì í síbò míì tó ju ọlọ́run ọba lọ ẹlòmíì ń bẹ ọ̀dọ̀ ọjọ́bá ló gbé àríkì kì rẹ̀ sí. Fẹ́lẹ́ tẹ́jẹ́ ìlú ní àǹgá tó ń lò jẹ́ pé tí nǹkan yóò bẹ̀rẹ̀ ìlú ìjọba dọ́rùn tí lè bá tí kẹ̀ bá ṣe ah, rà àwọn àmúrí ìrírí rà ọ̀tá tó gbẹ̀dá fún ta ló sọ pé kò bá nìyí ṣe kọ́ lọ. Bẹ̀rẹ̀ tẹ́yẹ́ lù nílá ń dáadáa. Ọlọ́run ọba ní ẹ mẹ́pa orin púpọ̀ lọ́lọ́ níbi wíwá nídèké yẹn. Wọ́n tó sàlẹ̀. Wọ́n tó sàlẹ̀ fún ìjòwò قل من يرزقكم من السماء والأرض قل من يرزقكم من السماء والأرض Tí ń pèsè ìjẹ ẹ̀mú fún yín. Nínà ìwà ọ̀rùn. A tún lórí sábàbí kó mú wá nínú ilẹ̀ náà. أمن يملك السمع والأبصار ومن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ ومن يُدَبِّرُ الْأَمْرَ فسيقولون الله فَقُلْ أَفَلَا تتقون ọba bí àwọn kèfèrí láwọn ìgbéyàwó ẹ pé kódà kéèyàn ó Olùmọ̀ ìyá ọzọ́kọ̀ kan mìíràn sàmà ìwà ọ̀rọ̀. Ọlọ́run ta ní pèsè ìjẹ́ mo fún yín ní pẹ́ láti sẹ́nà àtìlẹ̀ tàbí ń tọ́jú yín bí fún yín ní àríṣìkì. أمن يملك السمع والأبصار. Àwọn ìgbọ́rọ̀ yín lọ́dọ̀, tábìlì nìkan pa lórí ìgbọ́rọ̀ yín wọ́n àbí sọ́ọ̀rọ̀ àti ìdẹ̀bí ríra. Wa man yukhrijul hayya minal mayyit. Ọlọ́ni náà ti ń mú àlàyé jáde látara òkú. Wa yukhrijul mayyita minal hayy. Àwọn tó kápá kó mú òkú jáde látara àlàyé. Wa man yudabbirul amr. Ọlọ́run ọba ní tó ń bi àwọn kẹfẹ́ ní pé mẹ́rin ò dábìrì àmọ̀. ta lẹni tí ń ṣe àlámọ̀rí bó ti wú. Fàtàyà kú olóòlà lọ. Ọlọ́run láti kẹfì rí kò sẹ́ni tí ó lè di ẹ gbogbo ń tàbí. Fàtàyà kú olóòlà lọ. Ọlọ́run ló mọ sọ pé ọlọ́run aláàánú ọlọ́run lówó ọlọ́run ọba ní. Fàkùl àbàlá àtàtàkù. Ọlọ́run

téèyàn bá ti wá gbọ́ yé pé sábàbí lásán ni tẹ́ jẹ́ ìjọba tí wọ́n ra ìwé wà kàn. àmọ́ ẹni tó bá ń sàyí pé iṣẹ́ la fi lówó ìwé ẹ̀ríkà yóò ṣe wàhálà tó wàhálà. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب ọlọ́run ọba ní pèsè àríjìkì jàmá tí ẹ bá gbọ́ èyí yí ẹwà àdìsọ àbáwà àwọn máa ọlọ́run bá yọ́nà sí ọ̀gẹ̀lá àárín àwọn àwọn máa ó ní àdìsọ Muhammad sọlọ wàtálára ó ní àdìsọ fáwọn wípé làwọn àdìsẹ̀kùn tàwàkàlù ní àlọ́lá akọ̀tàwàkú lè yí làwọn àwọn ọmọ ọmọ rẹ̀ lẹ́nu sọ fún àwọn wípé kálẹ̀ gbọ́rọ̀ àríṣìkí dáadáa ni kálẹ̀ gbọ́ ọmọ yé wípé iṣẹ́ tẹ́lẹ̀ ṣe sábàbí lásán lọ jẹ́ òun kọ́ ni ó sọ yìí lọ́lọ́rọ̀ òun kọ́ ni ó sọ ní ìdí ẹni gíga láyé tẹ́ẹ̀fẹ́ ọ̀rọ̀ mọ́lọ́hún bẹ́ẹ̀ tẹ́ẹ̀fẹ́ àlámọ̀rí ìdẹ̀kọ̀lọ́jọ́ lọ́mọ́rọ́ lọ́rọ́sà kọkùnrùlá. àwọn ọmọdé ànábì sọ wípé ọlọ́run bó bá sì máa pèsè jẹ́ ẹ̀mú fún yín kàmọ́ yẹ́rùsùkù tọ́yọ̀. gẹ́lẹ́ bí ọ̀rọ̀ ọba bó ti ń tọ́jú ẹyẹ. tẹ́ bá wo tí ànábì sọ kó tó kẹ̀yìn tó sáájú ilé ẹni tí ọ̀rọ̀ ọba ní káàkiri bí ẹyẹ ẹyẹ káàkiri wò. ọ̀rọ̀ làmì ọ̀rọ̀ ilé ọkọ̀ yìí fọ́ọ̀rọ̀hún fọ́ọ̀fọ́ àti ọ̀rẹ́ obìnrin máa yóò ti kú òun náà ilé ọ̀rọ̀ Innahu bi kulli shay'in basir. Àbíjẹ́ tó wá dáa padà síbi ìtẹ̀lé ayé ẹyẹ. Nípìtẹ̀ bá lè gbà lọ́nà ọ̀bàdàn ọ̀bọ̀ bá ti mọ̀ ẹ̀tọ́jú yìí kàmọ́ yẹn lóṣù tó yìí. gẹ́lẹ́ bí ti ń tọ́jú ẹyẹ báwo ló ti ń tọ́jú ẹyẹ òṣèlú àwọn bá ní ẹyẹ yóò kó ní láàárọ̀ yóò lọ ẹ wo àwọn àfárá bíi kọ́lọ́ bá lọ́wọ́ sí wọn. wọ́n tún fún ẹgbẹ́ bọ́lá ìjọba ẹlòmíì yóò tún fẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ kò ní ìkó yẹ láti jẹ́ wọ́n ti ní ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ àmọ̀ olówó kọ́lọ́mọ́lá kọ́lé àkọ́lé kọ́lọ́mọ́lá ramọ́tò aramọ́tò kọ́lọ́mọ́lá lọ́mọ́tà lọ́mọ́tà àbúrò iṣẹ́ ẹ tó bá sọ bẹ́ẹ̀ ó tún ti fi àkọ́tù ti àlejò pẹ̀. tó bá tó tẹ̀sán lé àbá àbá ẹ̀ lọ́bíṣẹ́ náà ní àwọn ọmọdé àti àwọn pa ní àwọn ọmọdé àbùsá. bá a sọ nítorí pé àbúrò sọ pé káàlẹ̀ ẹ̀ lè gbára lé ọlọ́run ọba bá gẹ́lẹ́ bí ẹ̀yẹ yẹn ló ṣe bẹ́ẹ̀. àwọn ẹ̀ ti ẹ̀ka àbúrò yẹn gbọ́n. ó ṣe ọlọ́run ọba ní yẹ́ ẹyẹ yóò mú lé láàárọ̀ yóò lọ yóò lọ balabala gbogbo gbogbo fáfà ọ̀rọ̀ fáfà tí wọ́n yà fífò lọ rẹ̀ àti bíbá rẹ̀ kí ni wọ́n yóò tó ni gbogbo ń fòmí ẹ ìdí gẹ́gẹ́ láti kí ni wọ́n wá bá ọmọ ẹ̀rọ rí gbádùn àbí kò sórí ó tún fẹ́ tẹ̀wá. àwọn tó jẹ́ pẹ́lú ẹyẹ yìí yóò jáde nílé lẹ́yìn tó bí ń pa yóò sì padà wọlé ìtọ́ọ̀nà yóò sì yóò fọ́fọ́. ṣùgbọ́n àdúgbò ìgbàgbọ́n àwọn ọmọ ọmọ ẹni bá jẹ́ pé fífò ẹyẹ ẹyẹ fífò ẹyẹ ń fò ẹyẹ títí tí wò níbi tó sùn ẹyẹ kí ló ti lọ́wọ́ àwọn àkùkà ṣùgbọ́n bàtí kò lè tó fi oúnjẹ sí ìkẹ́ ṣé ó ti fi aré ti pamọ́ ìjẹ́ pé ẹ ti máa ti wá gbé òkùnrin lọ mú ìdíbò bí rẹ̀ ẹ̀ tàwọn kúlù nìyẹn. so ìwọ́n náà jí ó ti gbìyànjú ó lẹ́nu tẹ̀ ẹ́ wọ́n ti mọ̀ wípé iṣẹ́ ìkọ́ sọ ọ́ di olówó iṣẹ́ ìkọ́ sọ ọ́ di abọ́ pápá àbí ìkẹ́lẹ́ mú yẹn tó ń pọ̀ lọ́wọ́ àwọn kí ní táwọn sọ ọ̀pọ̀lọpọ̀ títí iṣẹ́ òsùn wọn gbé léyìí inú fà á sára mọ́ ni wọn nígbà míì pápá yìlọ ẹni tó jẹ́ ìjọba. lápá pé lọ́pọ̀lọpọ̀ ọba ní àlámọ̀rí ilẹ̀ fi máa ń súnmọ́ wọn. torí pé orí ìsọgbẹ́ ẹdún mo òun ti mọ ikú òun gbà láàrin ọdún mẹ́wàá ó sì mọ́ lóṣọ. tó gbogbo àlámọ̀rí ayé orí ìwọ̀nba tí ó ń tóró fún owó rí ẹgbẹ́ tó jẹ́ pé ó jáde kúrò ní ọ̀nà mágbòdò tó bọ́ jẹ́ ìrìn àdáwò nílà nígbà sọ yìí bákan náà ní ìdílé ló fà ẹjọ́ dára kọ̀wé rẹ́rẹ́ tí èdè mùsùlùmí tó ti yé tí àlejò wá ti lásán yóò sọ pé ẹ ẹ sọ fún bẹ́ẹ̀ pọ̀ ó ti níye bọ́jẹ̀ àti bọ́jẹ̀ ti ti abẹ́ lò lóṣù ó ti ti ó ní síbítà nígbà rẹ̀ ó ti ṣe owó mọ́tò owó gbá owó àwọn. ìtọ́fẹ́ jẹ́ sí àkọsí lórí ẹ̀yẹ ọ̀gbà wípé ọlọ́run ọba lè ká وتجلن فليس الرزق بالعجل الرزق بلوح مكتوب ما لأجل الرزق بلوح مكتوب ما لأجل Ìgbésẹ̀ tí ń bẹ kò pẹ́ ṣùgbọ́n lórí ìtẹ́jà rẹ̀ nítorí àìmọ́sọ̀rọ̀ ọba tí ibi tó yẹ kó wà. لا تعجلن فليس الرزق بالعجل wàlẹ́gbẹ̀ ọkọ̀ òwúrẹ́ ìgbà àwọn ìwọ̀n ọmọ ọmọ kọ́kù lórí irú lèjì kò gbà wípé ọlọ́pàá bá ní mú arínrìn kíkẹ́ wá tó yàtọ̀ sí ìgbójúmọ̀ ẹ̀ kí ló fàájẹ̀ mẹ́ta fi dùn á àwọn onírè máa ń ṣe ibi àlọ́hùnmá ni wọ́n rọ́bà bóbi sọ́ọ́rí náà nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá níbi ibi àìmọye ọ̀nà ọlọ́run gbà ló sọ̀rọ̀ ní alárí bí kí láì rẹ̀ وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب àwọn ọ̀rẹ́ ìdájọ́ láti sọ̀rọ̀ nípa ẹni tí ó bá jogún ẹ̀ hmm. ẹni òjò kúkú tó ń sara ìlú lọ́wọ́ ọ tí ìyẹn tó bá pẹ́ àlọ́kà àwọn èèyàn ókú kò jẹ́ pé ìyẹn náà akọ̀wé àwọn kò dọ́kàn rí. ṣùgbọ́n nínú àwọn ọ̀nà míì jẹ̀mọ́ àti ẹgbẹ́ pé inú ilé ló wà tó jókòó pé kí láwọn àti tó ti jókòó yẹn àwọn ti àwọn nípa ẹgbẹ́ àwọn kára àṣàmà bí àtúnyẹ̀ wọ́n sì jọ sọ. Ìntó tó bẹ̀rẹ̀ lè gbọ́rẹ̀ láàrin odidi oṣù mẹ́ta ó sì fi lè lọ. Fàtàkọ́ bẹ́rẹ̀ ẹ̀rọ búrẹ́ bí kọ̀rúùlì ní Hassan wà á ń bàtà ní bàtà ní Hassan wà kan fàdà Zakariya. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أني لك هذا قالت هو عند الله إن الله يرزق من يشاء بغير حساب. Ẹjẹ́ àmọ́ ẹrù rúṣà àwọn ọ̀túnmọ̀ ẹ̀wà wà ẹlòmíì níbi ìlú níbi ìtọ́jú àná lọ́wọ́ ẹ̀ wọ́n láyé ẹlòmíì fi ayé mi rẹ̀ lájú tó wà nípa lọ. àbúrò ìgbàgbọ́ ẹ̀rọ ara òṣìṣẹ́ ìṣẹ́ láàmú ọ̀kadà. sẹ́jẹ̀ ní kó ọmọ ìgbọ̀ ọ̀kadà sáàtìlá ló wà para àwọn lélórí. sẹ́jẹ̀ ìwọ́n kí ni ìjẹ́ tẹ̀lé káwọn rú. ẹni pé òun á mú gbogbo àwọn ọmọ ìyàwó kò sí ìgbádùn. ẹni gbogbo ẹ̀ àbúrò ń fún wa àbúrò ọ̀dọ́ ìlú tó ń sọ ẹ̀rọ sọ kẹrẹ jẹun kẹkú ó tẹ́ jí mẹ́fà ó ń dá owó jọ pé èyí máa dáwó sí olùkọ́ lójó kí ló ní láwọn ilé ọ̀dà lẹ́gbẹ̀ àjọ tẹ̀lé kí ló ní lájọ tó àgbà tó mẹ gbé kù àjọ àìmọ iye ìrìn náà mọ jẹ wọn lára àwọn tó rẹ̀ ń ṣàrùjẹ ọ̀rẹ́ ìrọ̀sára ẹ̀rọ wọlé ní ṣáàlá láìpẹ̀ ẹ̀rẹ̀ ilẹ̀ ló dìkọ̀ àpọ̀ ìkúwó ìrọ̀sára ẹ̀rọ wọlé ní ṣáàlá láìpẹ̀ ẹ̀rẹ̀ ilẹ̀ ló dìkọ̀ àpọ̀ ìkúwó ìrọ̀sára ẹ̀rọ wọlé ní nígbà tí àgbàkárí àkọ́gbà àtàwọn àtàwọn àtàwọn. Padà bọ̀ fẹ́lẹ̀ ẹ̀rọ bùrẹ́ bí kọ̀bùlì ní Hassan. Wà á bàtà ní bàtà ní Hassan. Wà kà fàdà Zakariya. Bàtà àtúnṣe àbọ̀ ọmọ bàtàgbà káfàrà Zakariya. Ọlọ́run Zakariya àgbà àtọ́jọ́ fún olówó máa tọ́jú ẹ̀. Kún abẹ́pẹ́ Zakariya ló fẹ́ jẹ́ sábà arí jìkì fún Mẹ́ríà. Ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ fi hàn wípé sábà bí ń bẹ lódodo ṣùgbọ́n ọ̀rọ̀ ọba gẹ̀ẹ́ ló ọ́ọ́lù kò sábà. Wàkàfàlẹ̀ Zakariya. Zakariya ló ní ìtòbi tàbí àràmù ni. Pépò ti kí yẹn ni iṣẹ́ yẹn ni ó sọ òun gbọ́dọ̀ rà gbọ́dọ̀ rà àwọn olùgbà àwọn ọlọ́wọ́ gbàgbọ́ lẹ́rẹ́. Torí kó gbà wí kò gbọ́ ọlọ́wọ́ ọba ní rọ́bì. Kò gbọ́ ọlọ́wọ́ ọba pé ọlọ́wọ́ ọba ló ń pèsè jẹ ìwé. Tó gbà pé ibi iṣẹ́ yẹn ẹnìkan ọlọ́nkọ́lá ń fún wa dúró kó bá yẹn náà dúró lókòrò dúró. ẹ̀yìn pé táwọn bá kọ̀ obìnrin pé oṣù náà sáà obìnrin náà ọmọdé ṣe ní ájò láì ní kí láì ní bàrọ̀ láì ní ẹni tí ó jẹ́ alábàárẹ̀ rẹ̀ tó jẹ́ ọkọ rẹ̀ àbí gbogbo ẹni tí obìnrin ò lè fẹ́ láíláíláí tó lè rí tó lè fẹ́ láíláíláí. ajẹ́pẹ́ ń tó pè ní Yorùbá lè fẹ́ fúgbà díẹ̀ kò lè jẹ́ mẹ́ta mọ̀ gẹ́lẹ́ bí àbúrò ọkọ rẹ̀ obìnrin ò lè fi àbúrò ọkọ ẹ̀ fúngbà díẹ̀ fúngbà tó sì wà lọ́dà ẹ̀gbọ́n so ọkọ àbúrò ọkọ rẹ̀ ló jẹ́ kí ni fún àwọn ọmọ ẹgbẹ́ àgbà ojú àgbàrà olú ẹ̀yìn ọkọ àti gbogbo ẹni tí wọ́n bá ti léwọ̀ fókèrè ta àrí mẹ́rin ní ti ti èèwọ̀ láíláí tí ò sí kọ̀ bí ẹ̀jẹ̀ fi fẹ́ra wọn bí bàbá bí ọmọ rẹ̀ bí àbúrò rẹ̀ ẹni kọ́ ọ̀rẹ́ ilé ìta akọ̀ ìdí àbẹ́bí ti sọ́ni ẹ̀kọ́ nígbà obìnrin ọ̀gbọ́dọ̀ lọ́ọ̀rin aago kẹ́kẹ́ ẹ̀ẹ́dẹ́ tó wà fẹ́ lọ sí nǹkan ẹ̀ẹ́dẹ́ tó wà fẹ́ lọ fún láàrú wà fẹ́ bọ́ àti wọ́n ló mọ náà ṣàlàyé ẹ̀fọ́ àná. àdéhùn sọ wípé obìnrin ọ̀gbọ́dọ̀ lọ sáfà nígbà tó pé ní ìrìn àjò tó bá lọ ń kọ́ ògbẹ́sì. wọ́n á kọ́ ṣùkú ní kọ́ àbúrò mọ̀tẹ́lẹ̀

wípé oríṣi ẹgbẹgbà ń bìkan kọrin tó yàtọ̀ sí iṣẹ́ ìjọba. Iṣẹ́ ìrẹ́ kò wá kìí ṣe àbáṣe iṣẹ́ ìrẹ́ pọ̀ ju ìlọ́ṣọ́ lọ. Ó ní kó mú àwọn ọ̀dà kò lè tẹ̀ mọ́ra ẹgbẹ́ ikọ̀ àjòjẹ́bà àjòjẹ́bà. Iṣẹ́ tó wọ́n fẹ́ ṣe yẹ kì wá ṣe nínú ìlú tó wà. Ó kú kàtàkì láti gbé kọ́ṣẹ́ ìrọ̀lù. Obìnrin tí ó ti gbọ́ lórí pé òun wọ́n gbogbo ọmọ ọlọ́rẹ̀ agbe láì sí máa owó ló ti dé èdè èdè tàwọn èdè rẹ̀ ṣe wọ́n ti gbé wọn náà lọ lẹ́kẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ bá wọn sọ̀rọ̀ kẹsì dá fún bàbá bá dùn ìjọba yóò gbé wọ́n kọ́tù àwọn àdẹ́sọ̀ ẹ̀yọ́ onímọ̀ ẹ̀bá àdá. sọ̀rọ̀ pé sọ̀rọ̀ bá ti bá tó wá fún ẹni táwọn ipe àdìsẹ́ máa rárùn rẹ̀ tí ò bá ti bẹ̀rẹ̀ òní lọ tí ò bá gbà fọ́lọ́ ọba ẹni rọ́ọ̀dù ìkọ́lá yóò lọ. Tóbi ọ̀gá ẹni àwọn ṣe ẹ̀wọ́ táwọn ọmọ ìdájí tó wà láìsí. Mo sọ fún pé oṣù mẹ́fà rẹ̀ bá ti ń gbowó fún ẹnìkan tó wá rí ọmọ àti bá sí láàárọ̀ ọ̀sẹ̀ kẹ́ àdàlí two thousand ó di àtẹ́kọ̀ọ́ ti ẹ̀fẹ́ sí ẹ̀jẹ̀. Kàkàrí jù sí rìzìkì alálà ẹ̀họ́ lìkì. Bàbá lò ní pé ọkùnrin mọ́tò yẹn bá tó ń gbà Wàháyé kọ́ntù àná lọ́hà láṣà àwọn ìdó òfin sọ lẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́nu tó bọ̀ wípé àtọ́ máa lọ sọ fẹ́ rẹ̀ ẹ máa ní ẹmọ́wà lọ́la. Bí ẹni pé mọ́wà lọ́la yẹ lẹ́nu ká ìdè. Àtẹ̀kùn láti àkọ́kọ́ ní náà. Látọ́jà lẹ́yìn Àkọ́kọ́ فإن ذاك مضر منك بالدين فإن ذاك مضر منك بالدين وترزق الله مما في خزائنه فإنما هي بعد الكاف والنون فإنما هي بعد الكاف والنون قل ما يقبل على عليه هم خلوق على طمع Torí pé ọ̀hún ṣe lọ́dọ̀ ẹ̀dẹ̀ lọ wá jẹrú, ó di ẹrú lórí ẹ̀sìn rẹ̀ torí àríbì. Fàínà làkà mọ̀ pé wọ́n ní ìgbàgbé sí ní. Ilé èrò sọ pé ó ń bẹ̀rù ọkírun lẹ́nu iṣẹ́. Torí pé ó ń bẹ̀rù kámọ́dà máa sọ pé ó ń gbé. Fàínà làkà mọ̀ pé wọ́n ní ìgbàgbé sí ní. ọmọ ẹ̀yà tó wá gbẹ̀sọ̀ ya fẹ́ wà lókè tẹ́lẹ̀ wà tó fi ríṣẹ́. ẹ lọ wọ àwọn tí wọ́n rí jẹ́ ẹ lọ wọ oníjẹ ẹjọ wàtẹ́rù wọ̀nyẹ ìmọ̀ tí bàbá ìní. àbí ká máa wọn kọ́ta

Àbá ayẹyẹ yóò kó nira pọ̀ nínú ẹ̀sìn. Ilé yóò ba ẹ̀sìn rẹ jẹ́. Láti fi ọ̀pọ̀lọpọ̀ obìnrin sí ìlú ẹ̀. Torí pé obìnrin míì ti gbà pé àríṣì kí òun ọwọ́ ọkọ òun wà. Àbọ̀ wípé ọkọ rẹ̀ tó kí rẹ̀ fún àwọn àgbà Ṣùgbọ́n kì í ṣe pé tí ò bá wà padà tọkọ ò bá

bó ṣe ń ṣe kò ní yẹ àtúnṣe ti lábájá ń ṣe ti wọ́n máa wá wá. ìlà máa ń ní ìlànà àwọn wàtẹ́kùlùkùn ìfìkà. إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق فابتغوا عند الله ọ̀rọ̀ àwọn tí wọ́n bá bọ́lọ̀ ọba gbó èyí ti yá wọn yà fún àwọn ilé ìdílé tó fún àfàwọn ẹgbẹ́ àbá àkọ́fẹ́ fẹ́ àwọn kẹta àwọn kẹta láti kò dé pẹ̀lú bùtà ń sọ yìí àwọn kẹta ẹni ó rò pé wọ́n fẹ́ pọ̀ mí súsáìdì àdùbàyẹ̀kọ́ tó ní gẹ òun bá yí torí pé òbí arúgbìkì rẹ ti bi títí Wàkàfẹ́lẹ̀ Nàkàríyà. Kúlọ̀mọ̀ dẹ́kọ̀ọ́ ẹ̀rẹ̀lẹ́yà Nàkàríyà ní mìíràn. Àkàrí àbá tí wá wọlé sọ ẹni ó fẹ́ tọ́jú àjẹmọ́ àjọ àpọ̀lọ̀ ọmọdé. Kúlọ̀mọ̀ dẹ́kọ̀ọ́ ẹ̀rẹ̀lẹ́yà Nàkàríyà ní mìíràn ọ̀gá ẹnu iṣẹ́ tí ò kọ́lé ọlọ́run ti kọ́lé fún yorùbá. kò lọ́rẹ́ ẹ̀fọ́ ilé ìyá àgbàkà yíyá ilé ìyá. bóòlù ló fi ṣe ọ̀gá àwọn ọ̀gá àpò pẹ́sàkiri ẹjọ́ wo lè dá bọ́ọ̀lù ọ̀gá ìbújọ́. Ah, ọlọ́run yìí tí ó fi di ọdún rẹ láti kú rẹ̀ lọ sí ọ̀rá rẹ̀. kò lọ́rẹ́ ẹ̀fọ́ ilé ìyá àgbàkà yíyá ilé ìyá. ọ̀gá ọ̀gá ń ṣí bẹ́ẹ̀ wọn ò sí ọ̀dọ̀ ọlọ́run bàbá

wọn náà tẹ́lẹ̀ bá gba tẹ́lẹ̀ bá sí tó bá gba tó bá ní seven thousand lọ́wọ́ yóò tún gbéwèé àwọn ọ̀rọ̀ yóò gbéwèé yóò lọ́ọ́ gbé wẹ́rẹ́ ọdún tó dáadáa àti rẹ́pù.